أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على أشرف الأنبياء وإمام المرسلين وعلى آله وأصحابه ومن والاه أما بعد السلام عليكم ورحمة الله وبركاته وعليكم الله سبحانه وتعالى ọ̀rọ̀ tí ọ̀fẹ́ tọ́ sí ní gbogbo wa àti ní gbogbo ayé. àtàlẹ́sẹ̀ àti fún aṣọ ìlú àlẹ́bàá ìfúnná sí ọ̀la àwọn ìlú sẹ́lẹ̀ ẹ̀sẹ̀ náà wà lẹ́sẹ̀ ọlọ́run láti wá yọ gbogbo ayé pátápátá kò ní ló kọ̀ọ̀kan lọ sínú ìmọ̀lẹ̀ àbẹ̀lẹ̀ àwọn àlẹ́sẹ̀lá àtẹ̀kọ́ ìkẹ́ àti ẹ̀jẹ̀ ìjẹta ìfowópamọ́ àwọn àbá àti gbogbo àwọn tí wọ́n wà lórí ìlànà náà ti sọ̀rọ̀ wá lọ́wọ́ pẹ̀lú dáadáa nítorí òbí ìjọ àti ìyáma àtọ́lọ́wọ́n bá àdìjọ́lá nínú ọlá rẹ̀ àti ìyáná rẹ̀ kọ́mọ́tà ti ẹnì kọ̀ọ̀kan wa náà nínú wa. lónìí èyí tí ọjọ́ ẹlẹ́kẹ̀rin nínú oṣù ọ̀gbọ́n ọdún ẹgbẹ̀rún àtọ́gbọ́n mẹ́rin àtọ́gbọ́jì àti méje lẹ́yìn àti àmẹ́rin wa Muhammad sọ̀rọ̀ wa àbàdé ìwọ̀sẹ̀lẹ̀ yìí tó ṣe ìjírá láti ìlú mọ́tà lọ sí ìlú Madina. àwọn bẹ̀rẹ̀ ìdánilẹ́kọ̀ọ́ wa nínú mọ́sálásí wa yìí ní abirikọ rẹ̀ tọrọ alájà wa àtikẹ́ bòdìrí alájà àtikẹ́ bòdìrí mẹ̀mọ́lẹ́yà ń bọ̀. àbẹ̀wò sùkàlù wọ́n sàálà ládàá tó náà bá rẹ̀ tó lánàá fún ẹni tí wọ́n torí ẹ̀ gbé ààyè yìí kalẹ̀ tó náà bá rẹ̀ tó lánàá fún ẹni tí ládàá náà kò máa bá ìyá náà àti gbogbo àwọn tí wọ́n ṣe alákòóso mọ́sálásí tó náà bá rẹ̀ fún ẹ̀sìn ládàá. ẹni gẹ́gẹ́ bí ìjòkó wa àkọ́kọ́ ìjòkó tẹ̀síìrì kùkán ìgbà tó jẹ́ pé inú oṣù táwa yìí inú oṣù tọ́lá ọba àdìjọlá sọ alùpùpù kalẹ̀ náà ni fún àdìjọ Muhammad sallallahu alaihi wasallam gẹ́gẹ́ bí ọlọ́wọ́ ọba àdìjọlá ti sọ fún wa pé ṣáàrù Ramadan alladhi unzila fihi al-Qur'an ọlọ́wọ́ ọba àdìjọlá ní oṣù Ramadan yìí òun náà ni oṣù tó jẹ́ pé kalẹ̀ nínú ẹ̀ bàbá tí wọ́n ṣe tìláwàtì al sáǹkà al nínú oṣù láti ma ìtumọ̀ àwọn àyà nínú Al-Qur'an àwọn sóra nínú Al-Qur'an nítorí pé pàtàkì ìtọ́nà ọba àdìgbò láti sọ Al-Qur'an kàlífà nábì òun ma rẹ̀ láti máa lo ohun tí ń Al-Qur'an tó látara ìtumọ̀ rẹ̀ fúnra wa nínú oṣù Ramadan yìí nínú gbòòyọ sátidé àti sannde nílẹ̀dí àtúntà wa yìí sura tá a tẹ̀sà yìí òun náà ni suratu Luqman suratu Luqman àsúra yìí ó jẹ́ ọ̀kan nínú àwọn súra tó jẹ́ pé ó kún kẹ́kẹ́ fún ọ̀pọ̀lọpọ̀ ìdájọ́ nínú ẹ̀sìn àti àwọn tó ní í ṣe pẹ̀lú ẹ̀kọ́ báwo ni a ti lo ilé ayé báwo la ti tọ́mọ báwo la ti tẹ̀sìn ọlọ́wọ́n bá àdìkẹ́ ọlá níbàámu pẹ̀lú bí ọlọ́wọ́n bá àdìkẹ́ ọlá ti fi hàn nígbà Muhammad sallallahu alayhi wa sallam tí èèyàn bá gbìyànjú láti ma ìtumọ̀ sóra yìí àti láti máa tẹ̀lé àwọn òfin àti ìdájọ́ tí ń bẹnu sóra yìí ó dájú pé yóò tún ọ̀pọ̀lọpọ̀ ṣe nínú àwọn àlámọ̀rí wa tó ní ṣe pẹ̀lú àlámọ̀rí ẹ̀sìn wa ní àti tó ní ṣe pẹ̀lú àlámọ̀rí ìgbésí ayé wa tí a bá gbìyànjú láti gbọ́ ìtumọ̀ sóra yìí láti mọ àlàyé rẹ̀ yékéyéké eléyìí yóò ṣàǹfààní wa púpọ̀. sóra ti Luqman sóra yìí àyà tí ó wà nínú sóra yìí sóra tó sọ kàlífà Nabi sallallahu alaihi wasallam nílùú Mákà ni sóra tún Makkiyya àwọn ohun ní mímọ̀ wọ́n ní yàtọ̀ sí mẹ́ta kan nínú yìí òun náà ní ní ìlú nínú àwọn àgbàfà ni àwọn ní àyà méjì òun náà ni àyà tí ó sọ̀kalẹ̀ fún Ànábì sallallahu alaihi ní ìlú Mákà nínú súrà yìí láti ní tí ọlọ́run bá dìkẹ́ lásán pé wàláwó annama fil ardi min shajaratin aqlam tó fi dé parí áyà yìí àti áyà tó tẹ̀lé wọn láwọn áyà yìí méjèèjì yìí wọn ló sọ kàlífà náà sallallahu alaihi wasallam ní Madina ni Abdullahi ibn Abbas tòjúmọ́nù Qur'an wà hábùrù umma ẹni tó mọ̀ nípa àlàyé ìkọ́síwẹ́wẹ́ nípa Qur'an jù nínú àwọn sàbí ànábì òun náà ni Abdullahi ibn Abbas abdullahi ibn abbas ó ní àyà mẹ́ta òun náà ni aya tí ó sọ̀kalẹ̀ nílùú maka nínú àwọn àyà tó wà nínú sóràtì kùránì yìí àyà alákọ̀ọ́kọ́ àyà tí akàtà kọ̀ọ̀kọ́ yẹn wọ̀lá annama fil ardi min shajaratin aqlam àyà yẹn àtàyà méjì tó tẹ̀lé àkòrí ọ̀rọ̀ òun náà ni pé súrà yìí ọ̀pọ̀ rẹ̀ maka ló sọ̀kalẹ̀ fún ànábì sallallahu alaihi wasallam tó jẹ́ pé ká sọ pé àyà méjì àbí mẹ́ta nú ẹ̀ òun náà ni àyà tó sọ̀kalẹ̀ fún àlẹ́ sallallahu alaihi wasallam ní ìlú Madina ẹ wá ní àwọn sóra tó sọ̀kalẹ̀ fún ànábì sallallahu alaihi wasallam nílùú Mẹ́kà àwọn mumayizaz àwọn characteristics ti máa ń bẹ fún àwọn sóra yìí àwọn ohun àdáyanrí ti máa ń bẹ fún òun náà ni pé àwọn sóra tó bá jẹ́ ti Mẹ́kà wọ́n máa wá láti wá ṣe tẹ̀sílẹ́rù ìmáàní láti wá fi ìnígbàgbọ́ sọ́lọ́wọ́n láti wá sọ̀rọ̀ nípa ohun tó ní í ṣe pẹ̀lú gíní pẹ̀lú ìgbàgbọ́ láti wá sọ̀rọ̀ nípa bóò ní àti ìjìnà sí ẹbọ láti wá sọ̀rọ̀ nípa bóò láti mú ọlọ́wọ́ bá àlejò ọlọ́kùnrin sáà nípa àǹtà nípa pọ̀ so ìdí máa ń sábà bẹ nínú àwọn àtúwà tó kọ̀ kàlífà àti sallallahu alaihi wasallam nílùú maka yẹn Suratul Luqman yìí sábàlọ́lẹ̀ wò á rí pé áyà ti ń bẹ nínú ẹ̀ áyà ọgbọ̀n ó lé mẹ́rin òun náà ní bẹ nínú sóràtò lukman àyà ọgbọ̀n ó lé mẹ́rin sóràtò lukman orúkọ sóra yìí a rí pé gbogbo aláwọ̀ gbọ́ lukman àmọ̀ pé ní ó kọlọ́wà lukman yìí báwo ló ti jẹ́ ǹjẹ́ òjíṣẹ́ ọlọ́wọ́ bá àdékẹ́ ọlá ni àbí nínú àwọn tọ́lọ́wọ́ bá fún ní ìtọ́ àwọn tó pọ̀ nínú àwọn onímọ̀ tí wọ́n sọ nípa lukman òun náà ni pé lukmanul hakim lukmanu ọ̀jọ̀gbọ́n pé ọlọ́run bá àlékè ọlá ó fún ní hikima ó fún ní ọgbọ́n ó fún ní òye wà lábí òtí ìnubú wà ṣùgbọ́n ọlọ́run bá ọlá ó fún ní ìjà ní ní ọgbọ́n èyí tó òun náà ni pé anabi ṣe ànábì ọlọ́run ọba àlejòlá báyìí ọ̀jọ̀gbọ́n ni tó jẹ́ pé àwọn ọ̀rọ̀ tí máa ń jáde lẹ́nu rẹ̀ àwọn ọ̀rọ̀ hikima ni tó jẹ́ pé tẹ́ ẹ bá ń gbé ọ̀rọ̀ tí Lukman tó wà lákọọ́lẹ̀ kó sọ tẹ́ ẹ bá gbé àwọn ọ̀rọ̀ náà kalẹ̀ ẹ sì máa rí àwọn àyà nu Qur'an tó ṣe dédé pẹ̀lú ọ̀rọ̀ náà ẹ máa rí àwọn àdídà sallallahu tí ń ṣe pẹ̀lú ọ̀rọ̀ Lukman sọ gẹ́gẹ́ ẹni tó jẹ́ olórí tó jẹ́ aláṣẹ lásìkò rẹ̀ ó ní ìrẹ́ Lukman bá mú ẹran wúrẹ́ yìí lọ́lẹ̀ pa kó wá lọ́lẹ̀ mú nǹkan tó dùjù wá in tó dùjù nínú àwọn ẹran yìí tó dájú tó dùjù lọ́lẹ̀ bá yọ wá nígbà wọn pẹ̀ràn Lukman wá yọ ahán ẹ́ ó yọ ahán ẹran ó sì yọ ọkàn rẹ̀ nínú gbáyà rẹ̀ ó wá ní ẹkọ́ ìkújẹgbẹ́ kan ó wá lọ́lẹ̀ kó

ó ní tẹ́rí ahá àtọ́ka tó ń sọ yìí ó ní tí méjèèjì bá ti dá gbogbo pátápátá ti dá fún yà ó ní bẹ́ẹ̀ tí méjèèjì bá ti bàjẹ́ gbogbo sí kankan tó lè dá fún yà má ẹwọ̀rọ̀ tó sọ ọ̀rọ̀ Luqmanul Hakim sábà lọ lè wọnú àdídà anábì sallallahu alaihi wasallam a wà rí pé anábì sallallahu bá sí ẹran kan bẹ lára wa bá sí wà yìí anábì ní ìlà sọ́lá hajj sọ́lá hajj jásàdì kò lù anábì ní tí bá sí ẹran yẹn bá ti dá gbogbo ara ẹran pátápátá gbogbo ara pátápátá ni ó dá wà ìlà fásàdà fásàdà jásàdì kò lù tó bá sì bàjẹ́ gbogbo ara ní bá sí ẹran tó ń sọ òun náà ni ọkàn wa gbogbo tá à ń ṣe pátápátá kí làbí ń ṣe ọkàn ní tẹ́ ẹ bá rí i pé èèyàn sọ̀rọ̀ tó dáa jáde láti ẹnu ọkàn ló dáa tẹ́ ẹ bá rí i pé èèyàn hùwà tó dáa iṣẹ́ ọwọ́ rẹ̀ dáa ọkàn rẹ̀ ló dáa tẹ́ ẹ bá rí i pé èèyàn rìnrìn tó dáa ọkàn rẹ̀ ló dáa tẹ́ ẹ bá rí ẹni tí ń súnmọ́ lọ́wọ́ bá àríkẹ́ ọlá ẹ̀ ń tí ó sì ń pa òfin ọlọ́wọ́ bá àríkẹ́ ọlá má ẹ lọ lè mọ̀ pé ọkàn rẹ̀ ló má bákan náà nídàkejì tẹ́ bá rẹ́ni tí iṣẹ́ ọwọ́ rẹ̀ dáa tẹ́rí tí ń sàbúrú tí ń wà bú tí ń rìnrìn bú tí ń sọ̀rọ̀ bú ẹni tí ń fi ojú rẹ̀ ṣe tí ó dá gbogbo eríkèríkà rẹ̀ títí tí ó dá ẹlọ lè mọ̀ ìpé bí ọkàn ló wà o ọkàn ló bàjẹ́ sáàbí wọ́n rí orípa rẹ̀ lára sí ni lára orí ti ara ẹwà àwọn tí ń pààyàn nìkú àwọn tí ń pààyàn ọkàn wọn ló bàjẹ́ débẹ̀ ọkàn ti dúdú ọkàn ti dọ̀tí débi pé wọn ò wá mọ ẹ̀ ń wò rí àìdá aláìdá mọ́ nítawọ̀ ó rí pé kiri ẹ́ eh, kiri ìlágbára wọn kà wò ó ní bá kan pé eléyìí kò jẹ́ ẹ̀sẹ̀ kan lójú wọn mọ́ nígbà tó jẹ́ pé ọkàn ti ṣe ni ọkàn ti bàjẹ́ ọkàn ti di pẹ̀tà ọkàn ti rà bákan náà ìtò ní ṣe pẹ̀lú ahán ẹ́ Ànábì sallallahu alaihi wasallam Ànábì tó sọnù hadith mi ti ń ṣe déédé ọ̀rọ̀ sí garanti ipe òun ó sọ máa bẹ́yìn náà ìfi ń bẹ láàrin ẹnu rẹ̀ ẹ́ òkè ẹnu rẹ̀ tókè àti tìtàlẹ̀ ẹn tó bá lè sọ fóun tó bọ̀ kó sọ dáadáa tó sì sọ ti ń bẹ láàrin itan rẹ̀ méjèèjì òun náà ni abẹ́ rẹ̀ anábì tó bá lè garanti kóun ó sọ méjèèjì anábì lóun garanti àlùjẹ́ náà ẹ̀rì wa anábì ní ẹn tó bá lè sọ ẹ̀rá kan gbogbo aburú tí ń ṣẹlẹ̀ láyé lónìí àti bo ní bẹ̀rẹ̀ àtòrí àtòrí ahani òun náà ló fà nígbà tí anábì sallallahu alaihi wasallam tí ń síwá àti fúnkan náà àwọn tàbí anábì wá síwá àti fún síwá àti fúnta anábì wá sí sọ pé kuffa alayka hadha anábì wá pọ̀ ọmọ àwọn báyìí pé eléyìí torí o mùdó mo ṣe mùdó sallallahu alaihi wasallam pé àhán pé ẹnu tàbí sọ̀rọ̀ tó tó wá mú wa lórí ẹ̀rí ànábì ló dá nǹkan kan mà ànábì ní jẹ́ ǹjẹ́ nǹkan kan bẹ tí ó dájú àwọn èèyàn kan náà

ááyà tọ́lọ́wọ́n bá àlékẹ́ láti já kọ́ ẹ̀mí súra yìí sábàdé ń tẹ̀síru rẹ̀ á sọ̀rọ̀ níwọ̀n bá nípa lukmanu hakim àtàbílẹ̀ ìṣe ìtìsíwájú nípa ta ni lukman tọ́lọ́wọ́n bá àlékẹ́ láwá ṣe kíni tọ́lọ́wọ́n bá àlékẹ́ láti sọ orúkọ súra yìí ááyà alákọ̀ọ́kọ́ nínú súra yìí ọlọ́wọ́n bá àlékẹ́ láti sọ fún wa a'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim alif lam ọlọ́run bá àdíjọ́ lábẹ́rẹ̀ súra yìí pẹ̀lú alif lam àti mim àwọn àràfí kan ní àwọn àràfí nínú àwọn àràfí alif bá tààtà gbogbo àmà àràfí yìí òun ni wọ́n pè ní alhurufu alhijaiyya àwọn hurufu yìí bí wọ́n ti kọ́ kalẹ̀ náà láti pé a ní fún níwátẹ̀lú tàbábẹ́ká alif lam mim àlẹ́sọ́fẹ́ sẹ́gbẹ́ tá a bá wọnú alámúnẹ̀ṣọ́á bí alìsìláàmù náà ló bẹ̀rẹ̀ rẹ̀ ẹ́n àwọn tàbá fẹ́ sáílẹ̀ yìí nìsín òun ti ti ó ti ní ìtumà ó ti di gbólóhùn kan nínú lárúbáwá alam alifu alifu lè ti fàám lam ẹ́ aláàfin gíní aláàfin jawazim ni àwọn eléyìí nìsín alẹ́ pé papọ̀ tó tún fàtùmà ṣùgbọ́n alìsìláàmù àwọn èyí tó jẹ́ fàwá tẹ́bùlù Qur'an tó jẹ́ pé ọlọ́run ọba àlejò ọlá fi wọ́n kéde àwọn tó rà kan nínú súnà àlùkò àlùkò àlùkò àwọn eléyìí a kì í ṣe gíní a kì í pè papọ̀ a dàpẹ̀lẹ̀ ẹ̀kọ̀ kan ni eléyìí pọ̀ ní alukur'an alif lam mim ra alif lam mim sọ sọd alif eh, kaf hau yau ain sọd àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ibòmí kọ́ ẹ̀yọ̀ kan péré sábà lọlẹ̀ àwọn onímọ̀ wá sọ̀rọ̀ tó pọ̀ nípa rẹ̀ àwọn míì sọ nínú àwọn onímọ̀ pé àwọn àràfi tẹ́ rí àràfi lásán náà ni bí àríbá àtàtà kò nítumà ìtùkọ́ ní kò nítumà àmókàn ní kíni ó ní hikima tọ́lọ́wọ́ bá àlejò láti gbé wá bẹ́ẹ̀ <clears throat> nítorí pé kò sí ìkankan nínú ọ̀rọ̀ ọlọ́wọ́ bá àlejò láti òní hikima tí ó kàn wá bẹ́ẹ̀ tí ó wá ni àwọn àràfi kan nínú àtàtà tó jẹ́ pé òun náà ni èdè lárúbáwá òun náà lọ́wọ́ bá àlejò láti sọ àlùkòránì kalẹ̀ wọ́n ní ọlọ́wọ́ bá àlejò láti challenge àwọn lárúbáwá ni sí pé alif lam inú àwọn aráàfin èdè yìí náà ni o àwọn aráàfin tó kó èdè yìí jọ ni òun náà láti kọ àlùkòránì yìí ọlọ́run wá fi challenge wọn pé ó yẹ múrú àlùkòránì wá kìí ṣe pé bàtà àlùkòránì sọ̀kalẹ̀ òun náà ní lárúbáwá tẹ̀ máa wọ́n ti máa ń sọ̀rọ̀

ọlọ́run ọba àdékí ọlá kan gbé kalẹ̀ láti fi kíni láti fi challenge wa òun náà ló fà tí àwọn àfààní táàbì mà ike ọlọ́run fi challenge wọn ní pé ẹ̀lẹ́ múrò alukùránì wá àríkẹ́ ogun tá a bá ti rí ẹ́ tá a bá ti rí àwọn àràbí yìí àríkẹ́ ọ̀rọ̀ alukùránì ní sábà tẹ̀lé dáríkàlì kìtà tíra yẹn ìyẹn alukur'an sábà oṣù àtàfẹ́kà yìí náà ó ní alif lam mim tilka ayatul kitabil hakim òun náà tún sọ̀rọ̀ nípa kíni ó sọ̀rọ̀ nípa alukur'an sọ eléyìí òun náà ni ojú pọ̀nà sí àwọn nǹkan fi wò ó nínú àwọn onímọ̀ tó dẹ̀ jẹ́ pé ojú pọ̀nà yìí òun náà ló kọ̀rẹ́ dìbò aráwọn ẹlòmíì tí wọ́n ní àwọn òun ti jẹ́ ní orúkọ alukur'an yìí wọ́n ní orúkọ àrùn pé alif lam mim min asma'il qur'an káàbù háwù yá ayin sọ́ọ̀t min asma'il qur'an alif lam mim sọ́ọ̀t ara àwọn tí wọ́n sọ bẹ́ẹ̀ bákan náà a rí àwọn tí wọ́n sọ pé àwọn òrùkù tẹ́ ṣùgbọ́n ìdábi sọ wípé èyí tó kọ̀rẹ́ẹ̀tì òun náà ni wípé ọlọ́ọ̀bá àlejò láfi wọ́n challenge àwọn lárúbáwá ni òun náà ni pé kò sí ọkọ̀ kan nínú orúkọ alukur'an kò sí ọkọ̀ kan nínú orúkọ ọlọ́wọ́ bá àlejò ọlá tí ò nítumọ̀ ẹ lọ wo asma'ullahi al-husna látòkè délẹ̀ ẹ rí pé gbogbo ẹ̀ ló nítumọ̀ owó alámọ̀túnmọ̀ arahman ama arahim ama alimalik ama alikudus ama asalam tó fi dé gbogbo àwọn so bákan náà a máa orúkọ tọ́lọ́ọ̀bà àlekẹ́ ọlá fi alukur'ani ọlọ́ọ̀bà àlekẹ́ ọlá fi alukur'ani ní azikiru ìrántí ní jẹ́bẹ̀ ọlọ́ọ̀bà àlekẹ́ ọlá fi alukur'ani ní alhuda ọ̀nàmà ní jẹ́bẹ̀ ọlọ́ọ̀bà àlekẹ́ ọlá fi alukur'ani ní alfurqan òǹpinya láàrin irọ́ àti òdodo ní jẹ́bẹ̀ tó fi dérí àwọn tó kún so ajé pé ẹ̀ẹ́n gbogbo àwọn yìí ń so àìrókọ fún òun ni òde já gbà wọlé pé àbí orúkọ alukur'an òun náà ni so èyí tó tẹ́wù ló náà ló fà á táwọn afọ́ àbá débẹ̀ ẹ̀ wọ́n á ní tí ẹ̀ bá débẹ̀ kí ẹ̀ sọ pé Allahu a'lamu bi muradihi bi zalik ọlọ́run ló mọ tó ń gbà lérò jù pẹ̀lú ẹ̀ kìí sí nǹkan táwọn máa bá àlekẹ́lá wá ní tílíkà àyà tulkitabil hakim

ó wá sàfihì rẹ̀ sí ara alìkìtà àrùsíṣẹ́ alìkùrán ó túnmà ìpé gbogbo ayé alìkùrán ọlọ́ọ̀bà àdìkọ̀lá bá rí ọlọ́ọ̀bà àdìkọ̀lá wá ní alhakim ayá ọlọ́ọ̀bà àdìkọ̀lá tó jẹ́ kíni tó jẹ́ alhakim ẹ̀rí gbólóhùn alhakim yìí wọ́n ní ìtumà rẹ̀ òun náà ní pé kíni àwọn ayá àwọn ayá tó jẹ́ ẹ́n àkàmọ̀hùnwà ọlọ́run bá adékẹ́ ọlá pàfẹ́kì ẹ̀ tẹ́ẹ̀lé rí <coughs> tẹ́ẹ̀lé rí ọ̀tẹ́ẹ̀lé rí gíní ayẹ̀ kankanú ẹ̀ ọlọ́run bá adékẹ́ ọlá ó ní òun sọ ẹ́n inna nahnu nazzalna dhikra wa inna lahu lahafidun ọlọ́run náà láti ìsìn tó túnmọ̀ yìí pé ọlọ́run bá àlejò lápòtẹ́tì alkùránì débi pé kò sí nǹkankan tí a lè ṣegíní láyé àti ìlúbáfilú min bayni yadayhi wala min khalfihi ìbàjẹ́ ò lè wọnú alkùránì kò lè gbáwájú wọlé bẹ́ẹ̀ kò lè tẹ̀yìn wọlé ọlọ́run bá àlejò lá ló èyí tó jẹ́ pé làhálàlà fi wà látàná kò ẹ̀ lérí contradiction nínú al-Qur'an kíyàn wá lọ́dẹ̀ mú àyà kan ẹ́ kíyàn wá sọ pé àyà yìí tako kíni ó tako àyà nínú al-Qur'an wọ́n ní òyà mọ́ tó ń sọ̀rọ̀ ṣẹ́kọ̀ọ́ Ibn Taymiyyah alayhi rahmatullah ẹ̀ wọ́n ṣe síra àkàtà pèlè dákú ìhàmì àtàárù fi àyàtì al-Qur'an pé àwọn ti wá wọ́n wá sàlàyé pé ìdílé ìwí ni o ìdílé ìwí o ọ̀rọ̀ tó wá látọ̀dọ̀ ọlọ́wọ́ bá àdìjọlá ọba ríwárẹ́ yìí nínú róde yóò wá sọ̀rọ̀ kẹ́ yóò àtakora hàn tá a bá tiẹ̀ kọ́kọ́ rí nǹkan bá ọ̀nà Al-Qur'an ìwọ gangan kọ́kọ́ kẹ́fín sí làákà rẹ̀ ẹ̀ tó bá jẹ́ mú mi nílò òdodo tó bá rí kìíní kan ó wá fẹ́ kọlu ọ̀nà Al-Qur'an kọ́kọ́ tọ̀ fẹ́ ti

àwọn míì sọ nínú àwọn onímọ̀ pàtàkì wọ́n ní wàkílá dòlẹ̀hìkìmà dòlẹ̀hìkìmà tí àwọn ayà alkùránì tó jẹ́ pé alkùránì tí kíma ń bẹ̀ẹ̀bẹ̀ ọgbọ́n wisdom níbẹ̀nú alkùránì ayà wo ni inú alkùránì tẹ́wàá sọ pé kò sí gini bẹ́ẹ̀ kò sí wisdom bẹ́ẹ̀ tó kàn wà ní kò sí inú alkùránì àti túnmọ̀ eléyìí àti túnmọ̀ àwọn tí wọ́n sọ yí pé ayà alkùránì tó ní kọ́gbọ́n bẹ́ẹ̀ àti tí wọ́n sọ pé ayé alkùnrin tọ́lọ̀ ọba àlejò ọlá parí tẹ́tí bẹ́ẹ̀ tó pàfẹ́kì ẹ̀ méjèèjì ìwọ gbogbo ìpátápátá ìtumọ̀ rẹ̀ ti dédé ìtumọ̀ rẹ̀ lọ bákan náà a rí àwọn àmì tí wọ́n sọ pé wàkílá alhakim ayé alkùnrin ọlọ́ọ̀bá àlejọ́lá wá ń tọ́ka sí alukur'an àwọn ayànú alukur'an alukur'an tó pé pérépéré alukur'an tó jẹ́ pé ó kún kẹ́kẹ́ fún kíni ó kẹ́kẹ́ fún ọgbọ́n alukur'an tó jẹ́ pé òun náà ni a fi ń ṣèdájọ́ láàrin ara wa ọlọ́ọ̀bá àlejọ́lá wá ní àwọn ayà alukur'an tó ń sọ yìí hudan wa wa rahmatan ìkẹ́ni alukur'ani jẹ́ o fáwọn tá a ní lil muhsinin fún àwọn tí wọ́n ti kí ni tí wọ́n jẹ́ al-muhsinin ọ̀rọ̀ al-huda kí ni wọ́n pè ní al-huda ọ̀nàmà dídú àtọ̀láàlì òun náà ní ìdàkejì kí ni òun náà ní ìdàkejì àná so ìtumọ̀ rẹ̀ náà ni pé ẹni tó bá ti kọ́ ẹni tó bá wá ìmọ̀ nípa al tó sì ń tẹ̀lé al irú ẹni bẹ́ẹ̀ òun náà ni ó ti kí òun náà ni ó wà lójú ọ̀nà tó tọ́ gẹ́gbọ́lọ̀ ọba àdíkẹ́ láti sọ́nù sọ́tù bákọ̀rọ̀ tó ní ulaika ala hudan min rabbihim àwọn tí wọ́n tẹ̀lé alukur'an tí wọ́n dúró dédé pẹ̀lú ẹ̀ àwọn ni wọ́n wà lórí gíní lórí ọ̀nà mà lápẹ̀bọ̀ ọlọ́run ọba àdíkẹ́ ọlá iná lọ́lọ́ tó wá ń sọ fún anúṣọ́ àti lùkùnmá nìyí ó ní hudan alukur'an tẹ rí yìí bákan náà alukur'an rahma ìkẹ́ ló jẹ́ ìkẹ́ alukur'an jẹ́ fún wa ìkẹ́ ló jẹ́ fún wa látara wípé òun náà ni ó darí wa káfíìrì ìkẹ́ ọlọ́run ọba àdìkẹ́ látọ́ bá ti jọ́ òkúta ìyáàmà ẹni tí ó bá gba tó bá juwọ́ ju tẹ́lẹ̀ tó jẹ́ kí alukur'an ó darí àlámọ̀rí wọn irú ẹni bẹ́ẹ̀ àwọn náà ni wọ́n ti kìnnì àwọn náà ni wọ́n ti kòńgẹ́ ìkẹ́ ọlọ́run ọba àdìkẹ́ bá ti jọ́ òkúta ìyáàmà òun

sí alukur'an orí bẹ́ẹ̀bẹ́ alukur'an ọ̀rọ̀ ọlọ́wọ̀n bá àríkẹ́ ọlá ni àmọ́ sí alukur'an bá wá gbé ìdájọ́ wá bá wa kámọ́ wá sí kí ni káwá kọ̀dájọ́ kalẹ̀ ọlọ́wọ̀n bá àríkẹ́ ọlá sọ fún anú àyà nínú alukur'an ó ní fàyín tànà inú àlámọ̀rí ẹ̀sìn ni àbínú àlámọ̀rí ayé yín kan fọ̀rùtú ila Allahi wa E máa já padà lọ sọ́dọ̀ Allah ẹ̀dà padà sọ́dọ̀ ọlọ́run sábà fẹ́ dọ́rọ̀ padà sọ́dọ̀ ọlọ́run ìgbó láti padà wa nàrúdù kò sí bí ẹ̀sùn bẹ́ẹ̀ tètè ayé rẹ̀ ẹ̀ẹ́n tí ó ṣe déédéé pẹ̀lú tọ́lọ̀ ní àwọn àtìláyé tí ó wà sọ pé rírùn súnà Ànábì sallallahu alaihi bò túláàsì àbíkó ṣe kíni àbíkó tẹ̀lé súnà Ànábì sallallahu alaihi wasallam torí pé súnà Ànábì sallallahu alaihi wasallam yìí iṣẹ́ méjì ló wá sínú ìgbésí ayé wa súnà Ànábì sallallahu alaihi wasallam ó wá mú àwọn ìdájọ́ wá fún wa ẹ̀ẹ́n ó mú àwọn ìdájọ́ wá fún wa tá a lè mọ̀ rí àwọn ìdájọ́ ọ̀nà al bákan náà súnà Ànábì sallallahu alaihi wasallam ó wá láti wá sàlàyé àwọn ìdájọ́ tí ń bẹ nínú Al-Qur'an fún alẹ́ kùrẹ́rẹ́ àwọn tẹ́tù mẹ́tí súnà Ànábì sallallahu alaihi wasallam wá bẹ̀rẹ̀ òun náà làwọn afá fi pín sí as-sunnatu ash-shari'a wa sunnatu ash-shariha súnà tó wá wá láti wá ṣe kíni láti wá sòfin fún wa ń bẹ bẹ́ẹ̀ súnà tó wá láti wá ṣe àlàyé ìfọ́síwẹ́wẹ́ nípa sálùkùrán ni wọ́n fọ́ ẹ̀wọ̀n ká ń kí gẹ́gẹ́ bí àpèjúwe sábà lọ́lẹ́wọ̀n

bàtà nàbí gba ìrún wá láti ilé láti sánmà ẹlẹ́ẹ̀kejì lọ́hùn ànábì wá gbà àrùn dé bàtà nàbí gbà àrùn dé ọlọ́run ọba àlejò ọlọ́run jìbìrìlù tẹ̀lé ànábì sallallahu alaihi wasallam jìbìrìlù kírun fún ànábì sallallahu alaihi wasallam níjọ alákọ̀ọ́kọ́ lákọ̀ọ́kọ́ àtìkò ó wá ti jọ ẹlẹ́ẹ̀kejì jìbìrìlù tún padà wá ó tún kírun wákàtí márùn fún ànábì sallallahu alaihi wasallam ní àsìkò ẹlẹ́ẹ̀kejì àsìkò tí òun parí jìbìrìlù wá sọ fún ànábì sallallahu alaihi wasallam pé àsìkò orun tó eléyìí mo láti inú alukur'an inú alukur'an ẹ́ ọlọ́ọ̀bà àlejò láti ká kírun ìjẹ́ àárí ibi tọ́lọ̀ọ̀bà àlejò láti fún wa pé láka méjì láti láìlá láka mẹ́rin láti lálátàrí láka mẹ́rin láti mọ́túrúbì ẹ̀ ní mẹ́ta láti mọ́túrúbì mẹ́rin láti nìṣáì ẹ̀ tó bá mọ̀ bí tó wà ní alukur'an sáàtì rí kó mo jáde ká nìyí ẹwà ara wọn àwọn tí àwọn aláìmọ̀ká ẹ́ wọ́n mọ̀ sọ pé ń bẹ nínú alukur'an bẹ́ẹ̀

àwọn màláíkà tí wọ́n níyẹ mọ́sùnà ìtóníyẹ méjì ń bẹnu wọn wọ́n tún láàzà ìtóní mẹ́ta ń bẹnu wọn wọ̀rùbá ìtóní mẹ́rin ń bẹnu wọn yazidu fil khalqi ma yasha ọlọ́run a máa lékún lẹ́dà bó tó ló ti sọ̀rọ̀ ni kápára níbo ni wọ́n ti mọ tó wù tó bá wà lérí ìkú níbo ni wọ́n ti mọ tó wù tó bá wà lérí ìṣújú níbo ni wọ́n ti mà táyà tàṣáhù sọ́látù ìbọ̀rọ̀míyà níbo ló ti mà níbo ló ti mà bá sálámà sáàbì jáde kó lérí ìmọ̀ níbo láti mọ̀ wẹ̀rẹ̀ súnà lẹ́yìn so a jẹ́ pé a lè bọ́pá a lè rá lérí mú bọ́n kò lára súnà lẹ́sìn sọ̀láwà lẹ́sàlámù àfi tí yorùbá ní ṣe gíní àfi tí yorùbá gbé ìsìlámù tiẹ̀ wá lókù tí yorùbá ní alukurani tẹ rí hudan ọ̀nà mọ̀ ló jẹ́ fún wa o wa rahma ó sì tún jẹ́ kí ni fún wa ó tún jẹ́ àánú fún wa ó jẹ́ ìfẹ́ fún wa lil muhsinin fún àwọn ẹni lò àwọn owó ní al muhsinun inú àdídà anábì sallallahu alaihi wasallam tó wá bá anábì sallallahu alaihi ní ìbáyìyàn tí wọ́n ń béèrè lọ́wọ́ àtẹ́bí sallallahu alaihi wasallam àwọn tó ń sèkúlà lámọ̀ yẹn sí wa ni wọ́n ń béèrè fàkìdìrì ní alìsílám àtẹ́bí sọ fún fàkìdìrì ní alìlímán ó sọ fún ó wá ní fàkìdìrì ní alìlísán ó lè rẹ̀ ànábì fún mi ní ìrò kí ni fàyín lámútẹ́kùn tààrọ́ fàyín náhú yàrá arábì ní ohun tí wọ́n pè ní àlìsàn ìtàn pè ní àlìsàn dáadáa tí èyí ó fi máa wá jẹ́ alimosin ẹni dáadáa anábì ní òun náà ní kó máa jọ́sìn fún Allah ka annaka tààrọ́ bí ìgbà tó ń segin ni bí ìgbà tó ń rí Allah subhanahu wa ta'ala tí ẹ̀ máa ti lọ́wọ́ bá àdìjọ́lá bígbà tọ́lọ̀ ọba àríkẹ́ ọlábáwọ̀ àwájú ìyàn pé ìyàn jọ́sìn fún ẹlápọ̀ ìjẹ́ kóń kálùkù wá ìmájín bó láti farabalẹ̀ tó dìbì jọ́sìn wọ́n ni láì mọ́sàn ààlà àwọn tí ó tọ́lọ̀ sáà wárí fúnláyé sáà sàkàlẹ̀ fún wa sáà bá wà wájú wọn àwọn bá ti mọ́ farabalẹ̀ bí a bá wà wájú gọ́ọ̀nà nìsí yóò farabalẹ̀ bí a bá wà wájú ọba yóò farabalẹ̀ wọ́n lẹ́ni tí ó tó gọ́ọ̀nà tí ó tọ́ bá gan tí a bá wà wájú àtiwájú ẹnìkan èyí ó farabalẹ̀ èyí ó tẹ́ ti wọ́n sọ kátó wá sọ fún yẹn wà níwájú Allah subhanahu wa ta'ala alábì ní wọ́n pè ní al-insan òun náà ní kẹ́yẹ̀ máa jọ́sìn fọ́lọ́wọ́ bá àdìjọ́lá bí ìgbà tí èèyàn rí ọlọ́run fàyín tó bá tẹ̀ wá rí tó bá tẹ̀ rí ọlọ́run bá àdìjọ́lá tó o tiẹ̀ rí fàyín nàhú yàrá dájájú ọlọ́run bá àdìjọ́lá rí wọ̀ àwọn onímọ̀ wọn ní ìgbìmọ̀ eléyìí òun náà ní pé tó bá tẹ̀ wá lè gbìyànjú bí ìgbà tó ń kó gbèdú kó máa jọ́sì fún ọlọ́wọ́ bá àdékè ọlá bí ìgbà tí wọ́n fẹ́ rọ́lọ́ báyìí gbìyànjú kó máa jọ́sì fún bí ìgbà lẹ́ni tó mọ̀ pé kí ni ọlọ́run rí òun tẹ́ ẹ̀ mọ̀ pé tálákọ̀ọ́kọ́ yẹn anábì ní kàánàwó yàrá bí ìgbà tí ó túnmọ̀ kó lè rí ó kà máa fi sínú ọkàn rẹ̀ bí ìgbà tó ń rí ṣùgbọ́n tẹ́lẹ̀ kejì fàyín tó bá tẹ̀ lè rí ọlọ́run bá mọ̀ fóun ti kí ni ọlọ́run rí ọ̀rọ̀ eléyìí òun ni àlùbáyà tó fi mọ̀rọ̀ ọba tí n mọ̀ ọlọ́run bá àdéjọ́ lá ń segin ọlọ́run bá àdéjọ́ lá ń chẹ́kì mu ó sì rí mu. sọ ọlọ́run bá àdéjọ́ lá ní alukurani yìí yóò máa jẹ́ ìkẹ́ yóò sì máa jẹ́ gíní yóò sì máa jẹ́ àánú fún àwọn alimusinu. ẹ wá rí àwọn yìí ọba alukurani yóò máa jẹ́ ìkẹ́ máa jẹ́ àánú yìí yàtọ̀ sí ìtumọ̀ tọ́lọ́wọ́ lánàbí sallallahu alaihi wasallam sọ fún wa nínú àdísì jìbìrìlù yìí áyà tó tẹ̀lé òun náà tún wá sọ fún wa pé àwọn owó ní alìmọ̀sínú irú eléyìí nìsín òun náà ni tafsirul kó jẹ́ ọ̀nà mọ̀ fún wa tààtìjẹ́ kó ṣe kí ni tààtìjẹ́ kó jẹ́ ìkẹ́ fún wa ọ̀nà wo ni ó gbàjẹ́ fún wa òun náà ni ká understand the message ti bẹ̀rù alukur'an ká mọ message yẹ ti bẹ̀rù alukur'an nítorí pé kò sí ọ̀nà tí kùránì ó fi jẹ́ ọ̀nà mọ̀ fún wa nígbà tí a bá mọ kí lọ́lọ́run sọ gan fún wa bẹ́ẹ̀ ká mú àyà kan wá nìsín àyà ti ń sọ̀rọ̀ nípa ká tún ká sin lọ́run bá ti súnmọ́ lọ́run bá ti jọlá wọ́n wá kà fún òun ọ̀túnmọ́ rẹ̀ ẹ̀dàkùn ló ti gbọ́ méjèèjì ti bẹ̀rẹ̀ pé wọ́n lè so a jẹ́ pé sálùkùrá ni ó bá jẹ́ fún wa tí ó bá sì jẹ́kẹ̀ fún wa àbí pé ike ẹ ni wò abàlá ayé sàdábàrú ní àlùkùrá ọlọ́wọ́ bá àdéjọ lá ní ẹ̀yìn yin àlùkùrá ó dà bí ìwé tí wọ́n bá kọ lápèjúwe lápèjúwe wá kọ nǹkan léde faransé wọ́n wá gbélé ọlọ́wọ́ ìwé ò sì gbọ́ faransé so ó dá lójú pé ọmọ wákàtí ni pé a ma wá ta ni ló faransé tí ó sọ tí wọ́n sọ ìfún wa nítorí pé wọ́n náà mọ̀ pé nítorí bùkátà sí ni pé kọ́ńtẹ́ǹtì èrò bùkátà sí kìí ní tí wọ́n kọ́ síbẹ̀ ni faransé ẹ̀ lè kà ebi lẹ́tà náà làwọn náà fi kọ́ àwọn gẹ́gẹ́ náà ni tẹ́yẹ̀ bá máa nígbà sáàsáà tó sì máa wọ́sẹ̀ rí <clears throat> alifatiha alifẹsọ́yà alìjọmọ́ yóò ka alkùránì àmọ́ ìtumọ̀ tí gbẹ́nu alkùránì tó lè má kò lè má àti kó lè ti gíní àti kókọ́ so ìlànì alkùránì inú àwọn nǹkan tá fi wà nínú àwọn mọ̀sùnínú inú tí alkùránì ó fi jẹ́ ìkẹ́ fún wa inú tí ó fi jẹ́ àánú fún wa òun náà ní tó ká máa ti gíní ká máa wá ìtumọ̀ alkùránì ẹ máa bẹ̀rẹ̀ díẹ̀díẹ̀ ẹ̀kan náà kọ́

ọlọ́run bá àdìkẹ́ láwọ́ fẹ́ jùwé fún wa wípé àwọn òwò ní almuslimun áyà tó tẹ̀lé ọlọ́run bá àdìkẹ́ lá ní alladhina yuqimuna salah àwọn òwò ní àwọn náà làwọn tó ń gbèrú dúró irun irun lágbára òun náà lọ́lọ́run bá àdìkẹ́ lá fi ti síwájú lẹ́yìn

ọlọ́run bá àlejò lára ń tẹ́tí ànábì sallallahu alaihi wasallam láti sánmà ẹlẹ́ẹ̀kejì lọ́hùn fọ́fọ́lá arsh lókè àlára sí lọ́hùn òun náà lọ́lọ́run bá àlejò láti fi níkà ànábì wá gbà òun náà láàfin mọ̀ pé ọ̀rọ̀ irun nǹkan tó wù ní. ìkọ́mọ̀tò sọ̀lá ìgbérun dó tọ́lọ́run bá àlejò láti fi àlẹ́ nílẹ̀ yìí múná sọ̀lá àti ìkọ́mọ̀tò sọ̀lá àwọn nǹkan tó kójọ sínú ó kó gbogbo àwọn nǹkan téèyàn ó ṣe síwájú kó bá kó dúdú bá kírun ó kò jọ sínú èèyàn gbọ́dọ̀ kírun láì ní mara ìtumọ̀ yẹn náà ni pé wọ́n tó bá kírun ó gbọ́dọ̀ wá ìmọ̀ nípa báwo làá ṣe ṣe kí ni bó làá ṣe wà ní ìmọ́tótó nígbà tá a bá kírun taharatul badani bó lára rẹ̀ ó ti má taharatus siyab aṣọ tó fi kírun tó fi eléyìí náà ara irun náà ló wá ìsàlẹ̀ márùn ló nítorí pé tó ara bá wà lẹ́gbẹ̀ẹ́ tó bá kírun nírun tẹ́gbì bá ń bẹ́ bí atọ́ rẹ tó mà tó fi kírun ò nírun tẹ́gbì bá ń bẹ́ bí ayé tó ti kírun tó mà tó kírun bẹ́ẹ̀ ò nírun ara kí ló wà ara ìsàlẹ̀ máa mùsùlùmí òdodo tó fẹ́ kírun ó gbọ́dọ̀ mọ àwọn àsìkò òun yìí kìí ṣe pé yóò máa ṣe kíni yóò máa kírun bó bá ti rí àbí yóò kírun gbà tó bá wù ọlọ́run bá àdìjọ́lá sọ fún anú alukur'an ó ní inna salata kanat ala al-mu'minina kitaban mawquta ọlọ́run bá ń fa sí ń sí àwọn ìlú rẹ̀ kó kálukú máa bíra rẹ̀ àrin ọjà aláwà yìí eréṣiríṣi lẹ́ẹ̀mà rí eréṣiríṣi lẹ́ẹ̀mà gbọ́ ẹlòmí ń bẹ irun tí ó ti lásìkò rẹ̀ òun náà nínú àsùbá tó tó jáde lé tó bá ti kí irun àsùbá àdíjọ máa lásìkò rẹ̀ irun yìí tó kù ẹ olùgbà tó bá délé lálẹ́ tó tó mọ á segin ni tó tó àmọ̀ta ogun papọ̀ tó bá tẹ̀lé ìgbẹ́ òwá ní tó nírònú <clears throat> kọ́lá kò subhanallah so irun ọlọ́run bá àlékí ọlá ṣe lọ́nà yẹn lé lórí ni àmọ́ pẹ̀lú àsìkò ni tí ẹ bá kírun tí ẹ bá fi irun lẹ̀ tí ó bá kí lásìkò rẹ̀ lásìkò rẹ̀ fi kọjá tí ó sínú àwọn tó ní excuse ti ṣe ẹ̀rí àgbá ìgbà fún wa bóyá ó rẹ̀ wọ́ ni ẹ̀ bóyá oṣù gbàgbé ni ẹ̀ ìwọ́ wá rò pé ní tó fà á tí ni pé òun rẹ̀ ni fi sọ́ọ̀bù lẹ̀ fún ni sọ́jà òun náà ló jọ fàyílà alẹ́ tó kì lásìkò rẹ̀ ọ̀rẹ́ nìkan jàálẹ̀ fún òun náà ló fi kára sáàrì lásìkò rẹ̀ ọ̀rẹ́ nìkan jàálẹ̀ fún òun náà ni mọ́gùrù fi wọlé ló fi lọ ẹ́n ó wá pa ogun ẹ̀pàpọ̀ ní ìṣáì ọlọ́run bá àlejò lóòrùn gba ìrún náà nítorí pé ìtọ́nà bá àlejò lásọ fún wa ni pé ó lásìkò àwa náà mọ bá a ṣe ń ṣètò náà lánàá ìyá wa a sì mọ mọ́jú pásítọ̀ àwọn ọmọdé lọ lẹ́ẹ̀kọ́ tí wọ́n á ti táìmù tèbù jáde pé a fẹ́ ta ní lọ́jọ́ Monday a ní látago mẹ́jọ títóbi dago mélòó títóbi dago mọ́kànlá ìjà alẹ́ lẹ́nìkan tí ó mọ̀ wá pọ̀ lágo méjìlá àbí lágo mẹ́rin ìrọ̀lẹ́ tí ó wà ní ẹ kíní kan ló mú un bízì òun sì ẹ̀sìn náà fẹ́ ṣe ìdáwó tó ń lò ìjẹ́ ó sì dáwó ni ìtọ́lọ́ ọba àdìjọlá fi sí láàrin àwa mùsùlùmí àtàwọn ẹlẹ́bọ tí èsì mùsùlùmí àtàwọn kèfèrí al-ahdu alladhi baynana wa baynahum as-salah ìdí bẹ láàrin wa ìrun náà ni èyàn wá pa àrùn náà sì kò inú àwọn kátà gbọdọ̀ mójútó ni báwo láti wá kí òun ga inú àwọn kátà gbọdọ̀ mójútó ni anábì sallallahu alaihi wasallam bí jìbìrí ìlú bó kírun hàn anábì sallallahu alaihi bẹ́ẹ̀ lànàbì sallallahu alaihi wasallam náà kírun àwọn sàábé anábì kírun àwọn sàábé bàtà anábì kírun àwọn anábì wá ń sọ fáwọn sàábé pé sọ́lù kama ra'aytumuni usalli anábì ní ẹ̀yin sàábé ẹ máa kírun gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe rí sí nàbì sallallahu alaihi wasallam kírun ìfẹ́wádé láti bẹ̀rẹ̀ bóòlù anábì ṣe àwọn náà kọ àkọọ́lẹ̀ bóòlù àdébí ti ṣe nǹkan ń bẹ lákọọ́lẹ̀ látàrí àdébí sallallahu alaihi wasallam ẹ́ òun náà làwọn sàábé ti ń kọ̀ nǹkan lẹ̀ níbẹ̀rẹ̀ ànábì ni ẹ má kọ̀ nǹkan mí àfi alukur'an kò sí nǹkan tó fà kí kur'an má bàa dàpọ̀ mọ́ ọ̀rọ̀ ànábì sallallahu alaihi wasallam nígbà tí kíkọ alukur'an tó ti fẹsẹ̀ tí wọ́n ti mọ̀ pé bá a ti ń kọ alukur'an tá ń kọ́ sí rèé ẹ́ ànábì sallallahu alaihi wasallam àwọn àtàtò padà bí ànábì pé a máa ń gbọ́rọ̀ lẹ́nu rẹ̀ ànábì omi ìmọ̀ bẹ́tà àmọ́ gbàgbé ábàdà kúbù ha ǹjẹ́ àlè máa kọ́ ànábì ní aláàfọ̀ kúbù ha ànábì ní ẹ̀ máa kọ́ òun náà ló fà tó jẹ́ pé sallallahu alaihi wasallam ìbẹ̀rù àkọọ́lẹ̀ ipe àwọn tàbí ṣe gíní àtàyé ànábì náà wọ́n ti ń kọ̀ọ̀rọ̀ ànábì kalẹ̀ kó tó wá di pé gbàtà ànábì lọ́sán àwọn tí wọ́n gbàtẹ́ àwọn tí wọ́n tẹ̀lé lọ́jọ́ mọ́ kí wọ́n àwọn tàbí ànábì àwọn tàbí òun àwọn náà ń kọ̀ọ̀rọ̀ ànábì kalẹ̀ àwọn tàbí ìtàdéyìn àwọn náà kọ ọ̀rọ̀ Ànábì sallallahu alaihi wasallam kalẹ̀ ó wá di pé àwọn tàbí fọ́nkàkiri ìlú àwọn tí wọ́n nígbà nípa àdíkì fọ́nkàkiri ìlú a sì tún rí àwọn ẹ̀tọ́ tún sẹ́rẹ̀ àdúwà wọn káàkiri pé mo fẹ́ lọ lè gbọ́ lẹ́nu ẹ lágbájá tó gbọ́rọ̀ lẹ́nu ẹ tó gbọ́rọ̀ lẹ́nu ẹ tó gbọ́rọ̀ wa tèrí nù ẹ̀sìn yìí ìsìnáàdì ni ọ̀rọ̀ ẹ̀sìn wà

ọ̀rọ̀ wọn nìsìn àdíṣe kíni àdígbà wọlé wù nígbà tí a tó gbà látọ̀dọ̀ ẹnu ló gbà lẹ́nu b b gbà lẹ́nu c tí wá ló ń gbà lẹ́nu d a a béèrè d àti e àti f tó wà láàrin gbogbo wọn wà ní tí máa ń fa sábà bí táwọn àfáà mi máa sọ fún wa pé àdíṣe yìí sọ ayé fún wọn àwọn aláìmọ̀kan wọ́n máa rò pé eré ni wọ́n bá débẹ̀ ni wọ́n máa dà àdíṣe sọ ayé fún ni ẹlòmí ó sọ pé èwo ni bá bá láàrẹ sọ tí wọ́n nìkan nìkan nìkan nìkan ere òkè ike sí ní ọ̀rọ̀ ìmà ní ọ̀rọ̀ ìmà ọ̀rọ̀ tí wọ́n náà ní gbàgbà ní ẹ́ tí ti wà ní sí kí wọ́n mi láàrin ogójì ọdún tààdọ́ta ni kí wọ́n mọ̀ sọ pé bàbá kan ẹ̀ tó kú ní 1965 bàbá yẹn sọ báyìí pé ẹ̀tùn mi wò dáadáa 65 pé ìwọ̀ lágbájá tí máa dákọ lágbájá àwọn ẹ̀tùn wá wo lágbájá àwọn pé ǹjẹ́ sàwáwùmí náà ni tó ẹgbẹ́ sàwáwùmí ni kò sí tó a tún ní ìdí ẹni tó jẹ́ pé òun gbọ́rọ̀ ń bẹ pẹ̀lú lágbájá yẹn àwọn náà máa ń lorú nǹkan yẹn láti tegini láti fi yóò dodo ọ̀rọ̀ múlẹ̀ nínú ọ̀rọ̀ láàrin ara wa ibo ni chain of kinagbogbo uh, eh, transmission wà tí anábì sọ báyìí lóòtọ́ àgbọ́ ok tààrà anábì sọ fún ẹ̀ntà anábì sọ fún tààrà ń sọ fún tó fi wá kàn ẹ̀ so eléyìí òun náà náà pèlẹ̀ sí bí ni mo ti lọ òun náà ni pé irun anábì sọ láwà lè òtẹ́lá anábì sọ bá àwọn tàbí pé ẹ máa kírun gẹ́gẹ́ bí anábì ti kírun wọ́n ti kọ́lẹ̀ fún wa nígbà yá anábì sọ láwà lè òtẹ́lá arákùnrin kan wọlé anábì jókòó ó wọlé ó wá kírun nígbà tó kírun tán ó wà lọ́pàá ànábì sallallahu alaihi wasallam ó wà sálámà sí ànábì ànábì ní sọ́ọ̀lì fa innaka lam tusalli ànábì ní lọ kírun òtí kírun ó wá kó lọ́dọ̀ ànábì kò bá ànábì jiyàn ó tún wá tún kí ó tún kí tán ó tún lọ sálámà sí ànábì ní dáhùn sálámà ànábì ní sọ́ọ̀lì fa innaka lam lọ kírun òtí kírun ó ó wá ń sọ fún ànábì sallallahu alaihi wasallam pé mo fi ọba tó ń rán ọ pẹ̀lú òdodo mo fi búra ẹ̀ mọ́ kí jù báyìí lọ ìrẹ́ ànábì kọ́ mi kọ́ mi bí ètè kì í ànábì sallallahu alaihi wasallam ànábì wá sàlàyé fún bí ó ti kírun lásìkò nílẹ̀ tó bá ti fẹ́ kírun tó bá ti fẹ́ dó ẹ ànábì ní kó segin ní kó sí Allahu akbar tó bá ti fẹ́ ànábì wá sọ bí ó ti kíráka kan fún ànábì wá ní tó bá ti wá ti báwọn tán kó wá ti bẹ́ẹ̀ fi sáà irí sọ̀lá ìtókù níbi àwọn aká méjì lókù bó ṣe ṣe fún ẹ̀wọ́ ànábì ṣe kọ́yàn lẹ́kọ̀ọ́ ànábì fún ní sáńpù ẹ́ ànábì fún ní sáńpù ní pé sáńpù ni o sáńpù ẹ̀rá kàtíkà tí mo ti wá fún ọ yóò bó ṣe wá ṣe kínú bó ṣe wá mọ̀ sí yókù nù ànábì wá kọ̀ ẹ já wo ọ̀rọ̀ ànábì sallallahu alaihi wasallam ànábì ò sọ fún pé lọ kí n ò fi dáadáa kí ànábì wí ànábì ni ò kí n sọ́ọ̀lì fa innaka lam tusalli lọ kí n ò ẹ́ ó kàn tẹ́lẹ̀ sáìsì ní olókè lọ́lẹ̀ bẹ́lú mi ti wá ń kírun tiẹ̀ láti jẹ́ kíríkì ìrun tó jẹ́ pé táà nígbà bẹ́lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ anábì wọn sọ wọn ni pé sọ́ọ̀lì fàyíndàkàlà tó sọ lọ́kì èyí tó wá ti wá láàánú jù láwùjọ ta wà lónìí òun náà ni pé àwọn tí wọ́n bá wá sánmọ̀ nípa rẹ̀ nípa àkọọ́lẹ̀ bá níbi ti kírun sánmọ̀ tó wá pe ẹlòmíì sákìyèsí pé wọ́n kírun báwọn yóò tún wá dìjà yóò ti tó wà ló tẹ̀wọ́n ní màlẹ́ ni wọ́n lè wẹ̀bí sí màlẹ́ ni tó bí wọ́n kọ́ ẹmọ́ sí ń kí ẹ̀wọ̀n èyàn yìí àwa ti ń kí kọ́là tí wọ́n tó bí bàbá tó bí ọrin tó bá nà wà ọ̀rọ̀ alámọ̀lẹ́ ọ̀sìn rí bá wọn anábì sallallahu alaihi wasallam anábì ni ẹlòmí ò ti máa kírun yóò kírun bí ó gbé àádọ́ta ọdún anábì ní ọlọ́run ẹ̀ anábì sallallahu ní ìwẹ̀ ni bọ́yá ìgbà yóò ṣe rùkú rẹ̀ dáadáa àmọ́ kò ní ṣe sùjúdù dáadáa yóò kí mi yóò ṣe sùjúdù dáadáa kò ní ṣe rùkú dáadáa yóò ṣe máa ṣe gíní yóò ṣe máa kí ní pàṣípàyọ àlẹ́bí ní kéyẹ wá kí fún àdọ́sọ ọdún kọ́lọ̀ wọn àgbà ẹni kó lágbára so irú kọjá ohun tó jẹ́ pé àtàn wo mẹ́sẹ̀ ṣe tẹ́ẹ̀bá ṣe tán ṣe lọ́kàkàn irú kọjá físíkà kìíní sáárí o ẹlòmí tẹ́ ẹni tí kìíní lọ́kàkàn físíkà ní sí wọn ẹni bó máa wí ogun tí kí lè rí ìrú jákè tẹ́gbọ́n ẹlòmí ò lè já fún àtùpá tí àkà ó yẹ jù ó sì dára mùsùlùmí ẹlòmí ò mọ́ táà wí táà bá wà lébi ìkú ó kà lọ pé akànlọ́rù kú bí wà bíyàn ṣe tẹ́lì ní pé ọyá ẹlọ rẹ̀ ọyá ẹdìdé iṣẹ́ lómi ò bá ń tẹ̀lé ìrùn bẹ́ẹ̀ ó ní tí wọ́n ní awírù kù bá táà bá wà lébi ìkú ẹlòmí ò mọ̀ pé tú láti orígun òun ni pé tó bá wà lébi ìkú kó tún dìde kẹ́yìn kó dúró padà báyìí dépò pé wàá mọ̀ pé rùkú ẹ́

so ẹlòmíì ti ń bẹ owó tiẹ̀ sí ọwọ́ lẹ̀ àwọn tó bá sí ọwọ́ lẹ̀ yóò kàn ṣe gẹ́gẹ́rẹ́ báyìí náà ni kìí ṣe pé yóò jòkó kí àwọn egun rẹ̀ padà ẹ̀ ń kégun ẹ̀yìn rẹ̀ ṣe kí ni ó ṣẹ́ẹ̀sì padà sí àwọn gbogbo eléyìí inú àwọn akẹ́kẹ́yàn gbọdọ̀ mọ́jú láti nínú wọn nítorí pé ìwọ̀n ètè nǹkan tó ń fi báyẹ̀ tẹ́rẹ o wọ́n dà yìí tó nílẹ̀ jù ní pé ẹ̀tọ́ bá fi múlẹ̀ tí ó kí ó fi múlẹ̀ lónìí ó kí ó pàtí ẹ̀yìn tàrí tó sọ́lá ẹlòmí ń bẹ inú àwẹ̀ nìkan ní máa fi ẹ̀rùn yóò sì fi àrẹ̀ mú sùúrù

àkókò ah, tó kò wá ní ìṣòro rẹ̀ káàtó wá sọ iṣẹ́ tí wọ́n wá ń ṣe fúnra gangan ọlọ́run tó júwe fún aná alukur'an ọlọ́run bá alẹ́kẹ́ láti iná sọ̀láta tẹ́nìhá anìlfàṣáì wàlmúkar ẹ̀ wàlá zikirullahi akbar ọlọ́run bá alẹ́kẹ́ láti tẹ́ irú ẹni bá irú wọn làwọn tí wọ́n ń kírun tí wọ́n rí wọn kí ó ní òjẹ́ wọn ti tẹ́ lára wọn wọn ò tẹ́ bó ti yẹ kí wọ́n tẹ́ òun náà ni òjẹ́ kírun ó segé ni kó rí bó ti yẹ kó rí téèyàn bá ń kírun téèyàn mọ̀ ọ̀run kí bá ti tẹ̀ ní akí ẹ̀ bá bàjẹ́ lọ́wọ́ rẹ̀ ọwá kírun tánìtì ẹ̀tùn bá nílé ilé ọlọ́sí ọwá kírun tánìtì òun náà lẹ́bàá fi ń ta lúdó ọwá kírun tánìtì òun náà lẹ́bàá fi ń ta tẹ́tẹ́ ọwá kírun tánìtì òun náà lẹ́bàá fi ní ìdìnnà òun náà lẹ́bàá fọ́dà ẹlòmí òun náà ní ibi òun náà ní ọmọ sọ olóòpọ̀ rẹ̀ ní mọ́sálásí yóò gbá ẹ̀rẹ́ ní ọkùnrin ọmọ ṣe ṣùgbọ́nàwà bí ẹ̀ tí wá ń ṣe wàhálà ìtó tó wá ń ta kó jẹ́ pé èèyàn wá ṣe wàhálà so túláàsì ó yẹ ká gbìyànjú ká wá ìmọ̀ nípa bó láti kí wọn alẹ́dí náà kí mọ́nà sọ́lá àwọn tí wọ́n ń ṣe kíni àwọn tí wọ́n ń kírun wọ̀nyí odidi ìtumọ̀ kan lẹ́lẹ́ ìrìn àlọ́tọ̀ nínú zaka kéèsè in tó yẹ ká tú ní gẹ́ẹ̀rẹ́ àwọn tí wọ́n yọ zaka ó sàdùkú ká gbọ́ zaka zaka ni tí nìkan tí wọ́n pè ní zaka gẹ̀rẹ́ ìgbà wo ni zaka wọ dúkìá yàn àwọn òwò lè yóò yọ zaka fún tí ẹ̀ bá fi zaka lè tí ò bá yọ ìdíyàwó ní àwọn nílò ní àbẹ̀

tó bá ti lọ́la ayẹ́ ẹlẹ́ẹ̀kejì hun ayẹ́ ẹlẹ́ẹ̀kẹta hun ẹ́n a ti wà lórí ayẹ́ ẹlẹ́ẹ̀kẹta hun náà alẹ́sìn àyíkí mọ́nà sọ́láàt wà yóò tún na zakat a sàlàyé ìfọ́síwẹ́wẹ́ nípa ìtàkùn zakat a sàlàyé ìfọ́síwẹ́wẹ́ nípa al-iman bil yawmil akhir ìnígbàgbọ́ nípa ọjọ́ ògbédà al-qiyamah nítorí pé eléyìí náà ó ní ìhúnṣe ó ní ìbátan pẹ̀lú wò lórí ayé wa àìnígbàgbọ́ pẹ̀lú ìjọ ògbéjà lè kìyàmà fọ́nà ó gbèwà dìde òun náà ní mẹ́lò míì ṣe kíni ní fi ń lo ayé bó ṣe rí so látara àti eléyìí tó bá di lọ́la á tẹ̀síwájú ní àyà ẹlẹ́ẹ̀kẹta nínú sóràtú Luqman abẹ́lá subhanahu wa ta'ala kọ́mọ́tà sí àlékún àgbéyẹ̀sì rẹ̀ fún wa àbẹ̀lá ọba àdìgbọ́lá kó mọ́ta fi olódó kan wá lòdòdó kó jẹ́ ká tẹ̀lé àbẹ̀lá ọba àdìgbọ́lá kó fi ìbàjẹ́ hàn wá níbàjẹ́ ọlọ́ọ̀ba àdìgbọ́lá kó jẹ́ kí á jìnà sí i àbẹ̀lọ́ ọba àríjọlá kó mọ́ta fi ẹ̀tẹ̀ wa múlẹ̀ lórí islam kó fi ẹ̀tẹ̀ wa múlẹ̀ lórí súnà níbi Muhammad sallallahu alaihi wasallam àbẹ̀lọ́ ọba àríjọlá kó mọ́ta gba ààrẹ wa tá ń gbà àti àwọn ìdílé wa tá ń dìde lóru àtàwọn tẹ́lẹ̀ ajá wa tá ń ṣe nínú àwẹ̀ Ramadan innahu waliyyu dhalika wal qadir alayhi wa sallallahu ala nabiyyina Muhammad wa ala alihi wa sahbihi wa sallam subhanaka allahumma wa bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk سبحانك ربك سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين